وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أفيقكم وبعد الله سبحانه وتعالى tuntun kọ ìjókòó wa ní ojúmọ́ ìní Allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ tó fi Ah, wọ́n ní kí asúmọ́wájú sí dáadáa torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ pé máàlì arákùn israel kí ló dé tí mo rí tẹ́ ṣe kétékété káàkiri èyí náà wọ́n fẹ́ kí a káṣùrù jọ máa ra wa níbi tí àbá ti ń sọ̀rọ̀ bàdé Allah subhanahu wa ta'ala kí ọba dẹ́dà mọ́sá àgbà lẹ́sìn lọ́wọ́ wa bàbá wa faridatu sheikh nejumudin binuyo wọ́n sin ọmọ wọn lọ sílé ọkọ ní èní wọ́n fẹ́ ká bá ká fi yé àwọn sí aago mẹ́wàá ni wọ́n ń sọ tẹ́lẹ̀ bọ̀tọ́rí àwọn arúgbó jókòó báyìí wọ́n ti sùn di bíi aago méjìlá àlùbáríkà tó pọ̀ kọ́lọ́wọ́n bá kọ́mọ́sà bá fi sígbéyàwó náà ìta ti ṣe ìta ṣe lónìí ìta tún wá ṣe níwájú kí ọba adẹ́dà fi àlùbáríkà tó pọ̀ sí kó jẹ́ ká rí adùn bẹ́ẹ̀ kó jẹ́ ká kábàámọ̀ dáadáa ń bẹ̀ pé àbá ti mọ̀ ní àbá ti ṣerú nǹkan báyìí ntí èèyàn máa ń páyà lẹ́yìn ìgbà tí èèyàn bá fọmọ fọ́kọ tán tàbí èèyàn fẹ́yàwó tán tàbí èèyàn lọ́kọ tán kọ́lọ́n ọba kóyà wáyà kó bó aláṣírí ju bá a ṣe lérò lọ gbogbo ń tí a jẹran rẹ̀ látara bẹ́ẹ̀ kí ọba adẹ́dà kọ́mọ́ṣà kó jẹ́ ká ju bá a ṣe lérò lọ gẹ́gẹ́ bí ṣe sí wa ahad tó bá gbẹ̀yìn oṣù miladi ẹ̀yìn lẹ́yìn environmental a máa ń dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí ti a ti sọ sẹ́yìn tàbí tí à ń kojú rẹ̀ láti tan ìmọ́lẹ̀ ṣẹ̀rá ẹ̀sìn sí kí ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kó tó fi ẹsẹ̀ wa múlẹ̀ ní ojú ọ̀nà rẹ̀ kó wá jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú aláyà ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ qiyam náà ya Aba Khadija. so àwọn ta bèrè ká and all. So one, two, three, four. Okay, five, six, seven, eight, nine, ten. Now, if ìbéèrè kan síwájú sá. <laughs> Asanala ilekum. Wa ilek. Kọ́lọ̀ wọn jẹ́ àárín pẹ́sà. Àmì lórí dáadáa tẹ̀yìn náà. Now, hadith kan ní Aka. So tí wọ́n ló wà nù Bukhari àti Muslim. No so tó ṣe wípé àlàyé ẹ̀ bóyá kò fẹ́ yé wa tó so wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ń sọ fún àwọn sahaba ní ọjọ́ kan wípé tó bá di ọjọ́ ìdájọ́ ọlọ́wọ́n bọ̀ wá pé baba ńlá wa Adam so yóò wá dáhùn wípé labẹ́ẹ̀kì wa sa'adẹ́ẹ̀kì so wọ́n ní ohun kan wàá sọ wípé. So, ọlọ́wọ́n ọba rẹ̀ pa ẹ́ láṣẹ pé kó yọ àwọn ọmọ náà nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀. ìpín tiná nínú àwọn ọ̀rọ̀mọdọ́mọ rẹ̀. now so wọ́n ní yóò wá béèrè o pé ìpín wo wá ni ìpín iná so wọ́n ní wọ́n wá dá lóhùn wípé kó yọ nine hundred and ninety-nine mọ́kàndínlẹ́gbẹ̀rún nínú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan láyìn ó pọ̀ rẹpẹtẹ but láyìn kọ̀ọ̀kan ẹgbẹ̀rún èèyàn ni ó wà ń bẹ̀ nínú ẹgbẹ̀rún yìí mọ́kàndínní ẹgbẹ̀rún that is nine hundred and ninety-nine ó ní ó jẹ́ ìpín tìǹà ọ̀kan ṣoṣo ní ó jẹ́ ìpín tàlìjánà náà. so wọn nígbà tí wọn bá sọ báyìí wọn ní aboyún máa oyún tó wà nù rẹ̀ á sọ̀kalẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò mú yóò ṣẹlẹ̀ tí ó fi jẹ́ pé. ẹni tí ó ní oyún nú bí kọ́ndíṣàn àjọ náà bí ó ṣe gbóná tó aboyún tó lóyún ìbẹ̀rùbojo àti páyà oyún yẹn ó jábọ́ yóò bí kò dẹ̀ ní mọ̀ pé òun ti bímọ. tọ́ wọ́n wá sọ pé wọ́tárọ̀ náà sùkárà. yóò da ọmọ ẹ̀dẹ́ lórí bí ìgbà tó mu ọtí ni. kò ní mọ tí ń ṣe mọ́ torí kìí ṣe àròsọ mọ́ ojúkorojú leléyìí. na so wípé ọmọdé gan pàápàá yóò wu ewu lójijì so ibi tí ọ̀rọ̀ yẹn ti wá síbẹ̀ ní tí ò yéèyàn dáadáa ni wípé. àwọn sábẹ́ wa dààmú. kíní yẹn wá le lára wọn gan. òjíṣẹ́ lásán àsọ́nà wa fi wọn lọ́kàn balẹ̀. tọ́ pé tí ó pọ̀ nínú mọ́kàndínlẹ́gbẹ̀rún yìí àwọn àràn yájújú àti májújú ni. ó wá ní wà minkum wahid. ibi tí. nínú yín o ọ̀kan nínú yín ẹ̀yin ọmọ lẹ́yìn òjíṣẹ́ lásìlá àṣálà ni ó jẹ́ pin tiná nine hundred and ninety eight yòókù yóò jẹ́ nínú ọ̀ràn yájújú àti májújú. láti mú wọn torí wọn pọ̀ ju ẹ̀dá lọ wọ́n pọ̀ dọ̀ àwọn ọmọ ẹ̀dá ọmọ ànábì àwọn ọmọ ànábì ádámà yòókù lọ. so mo fẹ́ ká kí n gbọ́ àárín ẹ̀yẹ ṣé n tí àpòyé náà hadith yẹn ni wípé àwa tí ní ká wa sallallahu wa sallam pé èèyàn kan náà ni nínú. No, owó nínú àlùmọ́ rẹ̀ out of every one thousand ni ó wọ iná yẹn. bẹ́ẹ̀ni ṣùgbọ́n náà pé sáfù yẹn ó pọ̀ sáfù yẹn ò ló ń kà but sáfù kọ̀ọ̀kan ẹgbẹ̀rún èèyàn náà wà ń bẹ̀. ok jazakumullahu khaira so in tó tún wá rọ̀ mọ́ o ní pé àwọn wo ni Yájújú àti Májújú na eh, eh. ọmọ èdè ènìyàn ni wọ́n làṣẹ pẹ̀lú nọ́ọ̀sù yìí pẹ̀lú nọ́ọ̀sù yìí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n ẹ̀rí tó wá gẹ́gẹ́ bí al-allama ibn kathir rahimahullah rahmatan wasi'a bó ṣe mú wá nínú tafsiru rẹ̀ ó ní wípé ní àtàrà àwọn tó ṣẹ́kù nínú ọmọlẹ́yìn ànábì nóòhù ni wọ́n ti jáde àwọn àwọn kan ni wọ́n pọ̀ ju ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ ọba ńlá kan ó ó ti máa gbà tó ẹsẹ̀ wọn mọ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú Bukhari àti Muslim náà ó ní wọ́n ń ṣiṣẹ́ ní jojúmọ́ láti wo ọgbà yìí kí wọ́n lè bá a dà sáyé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ pé ṣùgbọ́n nínú kí ọba adẹ́dà nígbà tó jẹ́ pé àsìkò tí ọba Allah subhanahu wa ta'ala tó fẹ́ kí wọ́n jáde kò tí ì tó tọ́ba kú dẹ̀dẹ̀ tí wọ́n fẹ́ dé ibi tí wọ́n bá dé tí ọgbà tí wọ́n fi sé wọn mọ́ ẹ̀ tí wọ́n ó ṣe tán tí wọ́n ó fi ráàyè jáde yọ wà arẹ wọn wọ́n sọ pé ẹjẹ asinmi díẹ̀ ìsinmi tí wọ́n sinmi ń gbà wọ́n bá ìtún tají padà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nípìlẹ̀ ni wọ́n tún ti lè bára wọn bí wọ́n ó ṣe máa ṣe nu títí títí tásìkò yẹn ó fi tó nígbà tásìkò yẹn bá tó tí wọ́n bá dà sáyé àwọn tí ìgbàgbọ́ bá wà nínú ọkàn wọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run ọbọ̀ kó wọn tì síbì kan wọn ò ní ráàyè lè débẹ̀ ṣùgbọ́n fìtíyà yẹn ó gborí débi pé kò sí odò tí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ amúgbẹ́ni pé wọ́n dẹ̀ pọ̀ gan kódà ń gbà wọ́n bá borí lórílẹ̀ tán omi inú wọn tó ṣe tàgá ọmọ wípé a ti borí àwọn ẹ̀dá orílẹ̀ kí ló kù sánmọ̀nà tó bá ta fà sókè tó bá rẹ́jẹ̀ yọmọ wípé ẹ̀hẹ́n kò sí tó kù kò tí tó kù lókè náà mọ̀ títí títí tí tó ju àwọn náà ló fi pàdé wọn tọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ tí ó mú àwọn náà tí ó mú wọn kúrò lórílẹ̀ náà inṣàlá alkarim á ṣe àwọn àlàyé tó pọ̀ lórí torí ìtẹ̀yájújù wa májújù kò ní tí ì pé tá a bá sọ̀rọ̀ nípa dhulqarnain tó mú ọgbà yẹn gan tọ́lọ̀ Allah subhanahu wa ta'ala tó fi jẹ́ orí ọgbà yẹn ma tó fi sé wọn ma inshallah al-karim but ashahid ó ní wípé ìran ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà látara ọmọ ànábì ádámà náà ni wọ́n sallallahu ala nabiyina wa alayhi náà. jazakumullahu khair. àwọn tó fi jazakumullahu nǹkan jù nǹkan lọ Allah subhanahu wa ta'ala ní kul ma ya'ba'u bikum rabbi lawla du'aikum bí ẹ bá sẹ́sìn ọmọ ẹ̀dá ènìyàn ò ní àpọ́nlé kankan ẹ̀sìn wípé à ń tẹ́ lófin rẹ̀ ntí à ń sá fún ntí ò fẹ́ ntí èèyàn fi ní àpọ́nlé níwájú ọba adẹ́dànù àwọn ẹ̀dá pọ̀ tí wọn ju ọmọ ẹ̀dá ènìyàn lọ ní gbogbo nǹkan bá a bá tiẹ̀ tí ì rí tiwọn yẹn erin ń kọ́ Allah subhanahu wa ta'ala ó rọ̀ fún ọmọ ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ láwọn nǹkan míì mèremère bẹ́ẹ̀ náà ntí ó lè mú ọmọ ẹ̀dá ènìyàn lápọ́nlé níwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala kò ju pípa òfin rẹ̀ mọ́ lọ gẹ́gẹ́ bí ó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn eléyìí ẹ̀dá ò ní àpọ́nlé kankan ló fi jẹ́ pé tí gbogbo nǹkan bá dàrú téèyàn bá fẹ́ kí tòun ó dàrú ń bẹ̀ òun ni kó jẹ́ pé ìpín tiẹ̀ nínú rẹ̀ kó mu lò kó ṣe é bọ́ba adẹ́dà ṣe fẹ́ a máa mú ọ̀rọ̀ kan wá lórí eléyìí ní gbogbo ìgbà látara pé kí ni ẹrú ọba adẹ́dà kan ó ń rí òjò tó ró ṣú ó wá gbọ́ ohùn látàbẹ́ ìṣújò yẹn tó ń sọ pé má sọ omi inú ìṣújò yìí kalẹ̀ síbẹ̀ yẹn o ló sọ̀kalẹ̀ nínú oko lágbájá atẹ́gùn ó dẹ̀ ń mú èṣújò ó dẹ̀ ń tì í kúrò níbi tó ti sùn ó ń tì lọ ó ń tì lọ tó e dé ibi òkè kan ó rọ̀ ọ́ bẹ́ẹ̀ jẹun pé n ta rọ̀ sórí òkè yọ sàn wálẹ̀ ni tó fi sàn wá sínú canal tó fi di wípé oko ẹnìkan tí ò tiẹ̀ mọ ibi tójò ti sú dépò pé yọmọ bọ́rọ̀ òjò ṣe jẹ́ ní òjò yìí wá wọ́ lọ òun kàn ń fi nǹkan tó fi ń gbá omi sóko ọkàn fi ń gbá ń tiẹ̀ ni ẹni tó ń tẹ̀lé ìsújó bọ̀ yìí ìgbà tó wá rí eléyìí ó yé Abdullah ìwọ́rọ̀ ẹ lọ́hùn kí lorúkọ ẹ ná ó ní lágbájá lorúkọ òun ó ṣe déédéé ó kọ tí ẹni ìgbọ́ lábẹ́ èsújò níbi tí òjò yìí ti sú tó fi ń tì bọ̀ wọ́n á béèrè pé kí ló dé tó fi béèrè lọ́wọ́ òun ó ní òjò yìí kì í ṣe ibi tó ti sú nì bọ̀tò ń gbọ́ ohùn báyìí títí títí èsújò fi wá wá sórí àpáta ó fi rọ̀jò yìí òjò fi wá sàn wálẹ̀ tó fi di tinú oko rẹ̀ kí ló máa ń ṣe ná ó ní tóun máa ń ṣe ni wípé tóun bá ti ká èrè oko òun pín ètò òun ó tún gbìn padà ètò òun ó jẹ ètò òun ó fún àwọn aláìní ẹbí àtàrà ní gbogbo ìgbà téèyàn bá ń ti ń fún ẹ̀tọ́ ọba adẹ́dàá ní tiẹ̀ nínú gbogbo ohun tó ṣe fún yàn tí ẹ ò ní bàjẹ́ ń tó ń túmọ̀ sí pé kí ni gbogbo ògbà makraj makraj àkóyọ kó nínú gbogbo òkè ìṣòro ò ní pé tó o bá ti bára rẹ nípò kan kí ni ọba dẹ́dà kí ló ní kó o ṣe tí kò ṣe nù ọjẹ́ bàbá ọjẹ́ ìyá ọjẹ́ ìyàwó ọjọ́ ọkọ ọjọ́ ọmọ gbogbo ń tó bá kojú rẹ ní kò kọ́kọ́ kí ni òfin tó dè mí nínú condition tí mo wà yìí tó ń bá ti ń ṣọ́ eléyìí bí gbogbo ayé bá dojúrú tiẹ̀ ò ní dojúrú ń bẹ. zakati yíyọ kìí mú kí ọrọ̀ òdínkù yìí máa ń lé sí i ìpáyà ọlọ́run ọba lórí gbogbo condition tí yẹn bá bára rẹ̀ kìí ba ayé èèyàn jẹ́ ìtú ọmọ tún ayé èèyàn ṣe nínú ipò ni ìdí kéèyàn ṣọ́ ni tó fi jẹ́ pé mùsùlùmí ò ní sọ pé torí pé báwọn ṣe ń ṣe nu ẹja wa náà báwọn ṣe bẹ́ẹ̀ abẹ́dẹ̀ mùsùlùmí ò ní ṣe báwọn mùsùlùmí kí ni Allah subhanahu wa ta'ala kí ló fin rẹ̀ lórí condition tá a bá bára wa ni bóòlù jíṣẹ́ náà sàlám sí ṣàlàyé rẹ̀ eléyìí láàmú múlò ní gbogbo ìgbà ni ọba alẹ́dàá fi sọ pé wa man yattaqilla yaj'al lahu makhraja ẹni tó bá pa òfin òun mọ́ nínú gbogbo kọ́ndíṣàn tó bá bára rẹ̀ òun ó fún un ní àkóyọ kò nínú ìtìpáyà wa yarzuquhu min haythu la yahtasib ọlọ́run ó kẹ́ yóò pèsè fún ní ọ̀nà tó ń gan ọ̀mà sẹ́ni ẹrú ọlọ́run ṣọ́mọ bí ti rọ̀ òun òjò kàrọ̀ ni òun dẹ̀ ń gbà lọ. wa man yatawakkal ala Allah ẹni tó bá ti gbára lé ọba adẹ́dá nìkan látara yìí pé kò sá sókè kò sá sódò tọba adẹ́dá nìkan okun rẹ̀ ló dì mú fahuwa hasbu ọba adẹ́dá Allah subhanahu wa ta'ala yóò tó fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam agbára wo ni ó ní tá a bá ní ká kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú agbára àwọn kèfèrí níjọ́ náà lọ́hùn gbọ́ngbà àwọn dógún bẹ́dùrù torí wípé pátì méjì ni pátì ìtọ́ba adẹ́dà tí wọ́n tò sẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àti pátì ti ṣetán àwọn tí wọ́n ń jà pẹ̀lú àsíá kúfùrù báwọn mùsùlùmí ò ṣe pọ̀ tó ń jọ́ gbogbo wọn ju bí ọgọ́rùn-ún mẹ́ta lọ àwọn kèfèrí ẹgbẹẹgbẹ̀rún pẹ̀lú oríṣiríṣi tí wọ́n mú wá ka alam yagunu bil ams bí ìgbà tí wọn ò sí ọlọ́run allah subhanahu wa ta'ala owó wọn mọ́lẹ̀ nígbà táwọn mùsùlùmí wá wò pé bọ́yá yes àwọn pọ̀ fa ajabatihum kasratuhum pípọ̀ wọn wá jọ wọn lójú ọlọ́run ọba fi mú wọn gbolẹ̀ gbogbo ìgbà tí ọba adẹ́dá ènìyàn máa cherish gbogbo ìgbà ntí ó pàtàkì fún mùsùlùmí nù gbogbo condition tá a bá bára wa ntí Allah subhanahu wa ta'ala ṣe léèwọ̀ kò lè di ẹ̀tọ́ fẹ́ni kankan èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ ilé yìí ní gbogbo ìgbà sinna ò lè jẹ́ halal abada. ọtí mímu ìjẹkújẹ gbogbo eléyìí aṣọ ló fi jẹ́ wípé àwọn ọ̀tá mùsùlùmí wọ́n mọ̀ nípa ìsìláàmù gan ju ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí lọ ó wà nínú àsọ ìtàn àfa mùsùlùmí ó mú ọmọ rẹ̀ lẹ́yìn ọmọ rẹ̀ tó jẹ́ pé mutahamis ó ní ìjẹ̀ràn fẹ́sìn wọ́n lọ bẹ yahud kan wò wọ́n sálámà yahud sálámà asalaamu aleykum ọmọ pẹ̀lú tara ẹ̀sìn ó ní láàsálàmà àríkàyà káfẹ́ kò sí sálámà fún àgbà sálámà rẹ̀ wọ kẹfìrí ó ní mùsùlùmù gbogbo tí kùránì sọ lórí wa òdodo ni gbogbo tó dẹ̀ sọ nínú ìlékè fún ẹni tó bá jẹ́ mùsùlùmí àkọ́ òdodo ni ṣùgbọ́n kẹsẹ̀ yìí ni wọ́n sọ. So à ń mutí ẹ̀ mutí à ń jẹ rìbá ẹ̀ ń jẹ rìbá à ń ṣe sinà ẹ̀yin náà ń ṣe kí ni tí ẹ fi jù á lọ ó kọlẹ̀ kan gbélérí bí ẹran harahara kò sí nǹkan tọ́jọ́ ti mùsùlùmí nínú ìṣesí yín tó ń túmọ̀ sí pé kí ni wọ́n ma òdodo orí burúkú ní bá wọn jà tó ń túmọ̀ sí pé kí ni àkóyọ kúrò nínú hálù tí mùsùlùmí bá wà ìsẹ́rí padà sí ìtẹ̀lé tí ọba adẹ́dà fi rọ́jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ọba adẹ́dà subhanahu wa ta'ala kọ́ má ṣàfihàn wa lọ́rùn. ọlọ́run sáájú kárí yín pẹ̀lú ìdáda. ara àtẹ̀yìn náà. na ìbéèrè méjì ni péré mo fẹ́ bẹ̀rẹ̀. fọ́dẹ̀l. na àkọ́kọ́ ni pé ṣe ní ṣẹ̀ríà Islam nípa kí o gba pààrọ̀ especially báwọn obìnrin bí kí wọ́n. kẹ́hìn ṣe kí ni. gba pààrọ̀ bí kí wọ́n fi asán sí kó fi gba àwọn ike bọ́kẹ́tì kankan báyẹn bí kí ni sẹ́rà islam rí i pé. gbogbo ní tíyẹn ọba fi pààrọ̀ kó òdiwọ̀n wọn jẹ́ bákan náà kó dẹ̀ jẹ́ irú bákan náà. pé bí aṣọ sí bọ́kẹ́tì. aṣọ sásọ. no musa àwọn tó máa ṣe kí ni yẹn bí kí wọ́n máa kó àwọn fún kankan tó máa. ló fi jẹ́ pé òǹdíwọ̀n owó rẹ̀ ni a fi ṣe pààrọ̀ torí kò sí bí ọkàn bí òṣè ní wọnú ara wọn. tọ náà right tí mo bá gbọ́ yín sá ìrò tó possible sa. Na kọ as possible. jésù ọkàn bá yọ. náà ẹlẹ́ẹ̀kejì sá ó ní nípa ẹ ti ṣàlàyé fún wa dáadáa nípa tí èèyàn bá jẹun ọmọ gírídì tí wọn bá jẹ àwọn mọ́tò tí wọ́n kírun ìṣá ìlọ́wọ́ ọ̀nà tí olú ẹni bẹ́ẹ̀ tó máa gbàdá. tàbí ó jẹun asiri wọ́n kí mọ́gírì bìlọ́wọ́ ní mosque ọ̀dọ̀ wa. tàbọ̀ jẹ́ ṣáàyí wọ́n kí àsùbá lọ́wọ́. masalan ó kí magrib tán bóyá olóògùn bó ṣe fẹ̀yìn lélẹ̀ báyìí ọkàn pọ̀ tí wọ́n ṣe ìkọ́ ọmọ àsùbá ni. ní mosque nìkan wá béèrè. a mú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wá torí pé àwọn àrùn tí wọ́n ń kí lọ́wọ́ kò báyìí tí tá a jẹ kò bá mu tá a bá mú àpèjúwe ti zur àti asri lọ wá wọ́n jọra wọn mẹ́rin mẹ́rin náà ni wọ́n. tọ ẹni wá béèrè ìbéèrè ọ lè ṣàlàyé fún gẹ́gẹ́ bí ẹ ṣàlàyé fún wa. tọ ara kankan wà ń bẹ lọ́wọ́ ni ah rárá òun ò gbọ́rí òun ò rí rí tó ń mọ̀ àti asri pé tó bá jẹ́ ẹ̀rí tọ pẹ̀lú àlàyé tẹ̀sí fún wa ṣàlàyé fún kò gbọ́ mo tún pe àwọn àbúkútù àwọn náà tó ṣàlàyé wọ́n mú àdìs nípa pé ǹjẹ́ àníyàn imam àti ìrò ẹ̀yìn ṣó lè papọ̀ wọ́n mú àdìsí mu'asu bin jabal wọ́n mú wa àṣàlàyé fún lónìí again ọlọ́run ti kádàrà pé ìbéèrè yẹn gangan wọ́n tún béèrè lọ́wọ́ dr alaro ìdáhùn yẹn náà ni àwọn náà fi dáhùn ṣùgbọ́n tí wọ́n wá fún pòkè tí ò bá tiẹ̀ gbọ́ gbélé ó ní gbogbo tẹ̀sí ń sọ yìí kò tí ì bá ẹ̀rí òun mu àmì nǹkan tó ń fẹ́ mu pé lókè kó gbọ́ eléyìí. ẹ̀rí ọ̀gbọ̀n ẹ̀rí tí ẹ̀rí bá ń tẹ̀lé téèyàn ń fẹ́ kì í sẹ̀rí mọ́. nǹkan kan bẹ tá a gbọ́dọ̀ a gbọ́dọ̀ tẹ̀ lódodo torí wípé ó bá fẹnu wa mu a dẹ̀ gbọ́dọ̀ tako òdodo torí pé ó yapa sí ìfẹ́nu wa tá a bá tẹ̀ lódodo torí pé ó bá fẹnu wa mu tàbá gbé nǹkan jù sílẹ̀ torí wípé ó bá fẹnu wa mu. àti fífi ilẹ̀ ń àti ìtẹ̀lé yẹn ìfẹ́nú ni méjèèjì tá à ń ṣe èèyàn máa ń tẹ̀lé òdodo nítorí pé ọba adẹ́dàá ló fi lọ́lẹ̀ látẹnu òjíṣẹ́ sallallahu alaihi wasallam èyí ni ó dẹ̀sìn agbọ́dọ̀ gbélé yìí ah kí ni mo tiẹ̀ láìkì rẹ̀ báyìí ọba bí mò ń ṣe ń fẹ́ mu rárá kì í ṣe ìdí tá a gbọ́dọ̀ fi tẹ̀lé òdodo nù rárá but ọlọ́run ló pa láṣẹ Allah subhanahu wa ta'ala bó ṣe fi rán òjíṣẹ́ sallallahu alaihi ni mo wá ń tẹ̀lé láti fi wojú rí rẹ̀ kí n má bàa jìyà ní gbangba ọjọ́ gbendalkiam. náà àlàyé wa ni wípé bóun ṣe mọ̀ tí o bá fẹ́ kírun mọ́ gbígbé bóyá jẹun mọ́ gbígbé ni pé ìgbà tí wọ́n kí ìsáyè lọ́wọ́ yẹn á bá wọn kírun ìsáyè yẹn tó bá kírun ìsáyè tán ó máa wá á padà kí mọ́ gbígbé á tún padà kí ìsáyè ó máa padà. ọba adìrìbá. tọ olóma padà kí padà tọ wá sàlà ok mọ sáà dìsíkọ́ wa pé nǹkan tó ń fẹ́ gangan ni pé inú tíra wo láti máa rí tí wọ́n kọ́ síbẹ̀ pé kí máa ń gbìbì ò bá wọn kí máa ń gbìbì pẹ̀lú ìjà òun tó bá rí tíra yẹn náà kò ní gbà á torí kò tẹ̀lé fẹ́nu rẹ̀ ibẹ̀ nínú Majmu fatawa Ibn Taymiyyah. Ibn Taymiyyah náà. ó dẹ̀ ń bẹ̀ nínú gbogbo àwọn fatawa Sheikh Bin Baz àti Sheikh Nasiruddin Al-Albani. èmi tiẹ̀ ti kọ́ra conclude bíkọ́ ìgbà tí mo fún ní disiki yẹn pé kó gbà ó ní pé òun ò ní gbà ó ní torí pé ẹni yẹn pé ó ń tako sufi tí mo ti conclude pé báwo ló ṣe máa rí ẹ̀rí tó máa ní pé torí pé ó ń tako tó wà lọ́wọ́ ẹ̀ lẹ́ni yẹn tako nǹkan tó wà lọ́wọ́ òun kóun ò lè gba ọ̀rọ̀ ẹnu ẹ̀. Allah subhanahu wa ta'ala ọ̀run òjíṣẹ́ lásán àṣìlá ń pé kó wá fi sufism lọ́lẹ̀ tàbá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kan ṣoṣo tá a ní òun ni ẹgbẹ́ wo Islam anybody tó bá ti jẹ́ pé Islam ní í ṣe lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé ó ti di ọ̀ràn àyàn fún ẹ kó o ṣọ́ iyì rẹ̀ kó o ṣọ́ property rẹ̀ kó o dẹ̀ ṣọ́ okọ rẹ̀ iyì ọ̀rọ̀ rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ ó di dandan fún akókò ṣọ́ ntí a fi mọ̀ yìí pé ara wa ni onígbólóhùn kan ṣoṣo asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum èyí ò lè tó kéré jù wa rahmatulah ó tún tẹ̀síwájú wa barakatu ó tún parí gbogbo ẹ̀ á lóhùn bẹ́ẹ̀ náà asalaamu wa alaykum salaam asalaamu wa rahmatulah wa alaykum salaam wa rahmatulah àbí wa alaikum salam wa rahmatulah wa barakatu assalamu alaikum wa rahmatulah wa barakatu àsìkò wa alaikum salam wa rahmatulah wa barakatu wa magfiratu na ẹni mùsùlùmí ẹgbẹ́ rẹ nù má bá wọn kóra rẹ sínú gbèkùn ẹlẹ́gbẹ́dé ẹ̀wọ̀n ni kì í jẹ́ kéèyàn ó rorí freely ntí ó tí ó liberate rẹ tí ó ṣe ọpọlọ rẹ lẹ ni pé àwọn ẹni ìsíwájú àwọn tí wọ́n ti gba sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà kí wọ́n tó lọ bó o ni wọ́n ṣe ṣe tó pàtàkì ni mọ́bẹ̀ anybody ṣẹgbẹ́ sufism ara àwọn ẹgbẹ́ yìí ni ká sọ pé mọ́díàbù tiwa ní ara rẹ̀ ni ìjọ jama tiwa ní ara rẹ̀ ni kẹ́nìkan ká má bá wọn ṣe nà bídà ni àdádálẹ̀ ni tó ń sọ mùsùlùmí sínú gbèkùn nà. assalamu alaikum warahmatullahi ọlọ́run kó bá lọ́ra ẹ̀mí látàrí dáadáa. àtẹ̀yìn náà. nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ láti nínú àwọn nǹkan tá a ti treat last time so ní orí ibi tẹ́ ti sọ fún wa pé ẹ̀mí fún ẹ̀mí tí ọlọ́run sọ pé ẹ̀mí kan fún ẹ̀mí kan. bẹ́ẹ̀ ẹ wá mú hadith Umar kan wá pé wọ́n sọ pé ìgbà tó pa èèyàn kan wọ́n á ní kó lọ kó pé àwọn ọjọ́ kan pa èèyàn kan wọ́n á ní kó kó àwọn èèyàn péjọ pọ̀ wọ́n pa èèyàn kan náà wọ́n á ní kó lọ wọ́n á sọ fún wọn pé tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn tó bá yẹ pé gbogbo àwọn ará Yemen ni wọ́n kójọ pọ̀ tí wọ́n pa ẹnìkan kan gbogbo wọn náà la pa táwọn èèyàn bá péjọ pọ̀ pé ẹnìkan ṣoṣo gbogbo wọn ni wọ́n lọ sí wọ́n ṣe tó súnmọ́ báyẹn nílùú ìrì apalara àáfẹ́ ẹ̀sìn ni ó dìde ó ń ṣe wáàsí mo rò pé sáìdì èbúté mẹ́ta yẹn àwọn tí wọ́n ń pera wọn ní ògbó wọn àwọn aláwo wọ́n ń wò wípé wáàsí rẹ̀ ó ń ta àwọn wọ́n bá péjọ àtòkọ́ àtàyè rẹ̀ wọ́n lọ produce rẹ̀ ń jọ gbendal alhamdulilah àwọn tí wọ́n ó ṣe tí wọ́n dájọ́ nàìjíríà yìí wà ní abẹ́ òfin òfin fún àwọn aláwọ̀ funfun gbà yẹn wọ́n wo òfin wò èwo ló bá mu bó ni wọ́n ṣe ṣòfin wọn wọ́n ní gbogbo wọn gbogbo bí wọ́n ti ń ṣe ń pètò pèrò bí wọ́n ṣe pa apalára nígbà tó bá dé ibi tí ó ti ń ṣe wá sí gbogbo wọn ni wọ́n sà gbogbo wọn ni wọ́n pa. Hmm. Nah téèyàn mẹ́wàá gbógun èèyàn ni bó ṣogójì èèyàn ni wọ́n pètè pèrò wípé ẹ lọ pa lágbájá tí wọ́n dẹ̀ pa tí èsè lórí òdodo kí lòdodo. ọjà àdìkú nọ́ọ̀sì ó ṣe rí dá tàbọ́ pààyàn tó bá pààyàn à ẹnìkan lẹ́tọ̀ọ́ kó wá gba òfin wọn dání kó ní kóun wọ́n lọ ṣe fún wọn rárá constituted authority no take responsibility yẹn tí wọn ò bá wá ṣe é bó ṣe kí wọ́n ṣe wọ́n jẹ̀jọ́ níwájú ọba adẹ́dàjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ni Allah subhanahu wa ta'ala sọ pé wala tasrifu wala tasrifu fil qatl ẹ má kọjá àlà pẹ̀lú gbẹ̀san lórí ẹni tí wọ́n pa wọ́n lè máa wọ pé ah àbí èèyàn nínú wa ni wọ́n pa báyìí gbogbo ọ̀ràn wọn làwa náà pa la islam ọgbà báwọn. now so lórí yẹn wọ́n á wo issue because incident kan ṣẹlẹ̀ nígbà tí mo ṣe wá secondary school hmm. tí mo ń travel àwọn amọ̀ba attack wa so ìgbà tí wọ́n ní kí gbogbo abọ́lẹ̀ wọ́n sọ pé kọ́ pa ìkọ́nù wọn dáhùn pé kọ́ pa everybody so ìkọ́nù pé kọ́ pa gbogbo wa so ìkọ́nù wa ń sọ fún mi pé kọ́ fi wá sílẹ̀ pé kọ́ jẹ́ káwọn lọ so mo wo kéèsì pé bóyá tí amúrò bàbá attack hmm. tó ń bá pààyàn bóyá wa kò gbọ̀n ṣé ògbọ́n lọ́ọ́ máa pa àbí èèyàn kan tó pa ẹni yẹn. àwọn amúrò bàbá péjọ papọ̀. yes bóyá kan ní wọ́n pa ẹnìkan ó ṣùtì yàn kan. wọ́n jọ pẹ̀tù ìpèrò ni wípé a pa lágbájá. bóyá kan ń raid bóyá bí tó ti operate ìkọ́nù wọn wá pààyàn. wọ́n ẹni tó bá ti di pé wọ́n jọ ń pètè pèrò gbébọn lè dáná làṣẹ kà ọ̀rọ̀ wọn ti apààyàn làwọn ilé. ẹlẹ́nkejì lórí iṣu àwọn ọmọ kéékèèké ọtí ọmọ bá ti pé ọmọ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ni kọ́ máa ti máa nà. ká má nà lórí irun. lórí irun. bẹ́ẹ̀ni ká má nà lórí ọ̀rọ̀ ọ̀run wípé torí pé kò kírun àwa nà. ok. tí a bá fẹ́ bá wí a scold ẹ̀ tàbí a létí a lè but kìí ṣe punishment irú ètò àfọmọ tí ò kírun tá a bá sọ fún pé kó kírun so ti yé báyìí nísìn a ṣe ṣáìsì islam ò fààyè gba ká má kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ wàlá tẹ́rfà asọ́kan ahalik wà kífún fìlà mọ́nsá ìlò ẹgbà rẹ lórí àwọn ará ilé rẹ dẹ́rù ọlọ́run bàbá wọn àìṣe báyìí àìmutí àìṣeré lórí irun gbogbo orun báwọn a máa fi rí ọmọ pé à ń yọ ẹgbá sí ọmọ lórí ó dìbò ọba pọ́dún mẹ́wàá ọpọlọ rẹ̀ ó ti ṣíwá dáadáa tí o ti pé ọmọ ọdún mẹ́wàá yẹn. tí o bá pé ọdún mẹ́wàá. wọ́n lè nà lórí nǹkan mi. wọ́n lè kìlọ̀ fún lórí nǹkan mi kàn dẹ́rù bà but ká lo ẹgbàá kò recommended. tọrọ ta kó náà sùn. zakunlọ ọkàn yìí. salamu alaykum wa rahmatulah. wa alaykum salaam tula. ọlọ́run jẹ́ àárín ìgbọ́lórí dára sọ. àmì àtẹ̀yìn náà. question bíi mẹ́ta ni mo fẹ́ béèrè alákọ̀ọ́kọ́ ọmọ ẹni tí aṣọ náà wà ń bì bàbá ní àwọn ràn lọ láti fún ẹ̀kọ́ banking and finance. mi gbọ́ ń tẹ̀ sọ. <laughs> bàbá rẹ̀ rán lọ sílé ìwé pé kó lọ read banking and finance. now bàbá náà iṣẹ́ owó èlé làwọn náà ń ṣe. now wọ́n á fẹ́ kí gbogbo ẹ̀ ọ́ papọ̀ lọ́la. bẹ́ẹ̀ ni kó lè bá kó lè bá dín bàbá wa ṣe kòńgẹ́ wa ní mọ́sálásí nígbà tá a sọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọ́n wá da ìbéèrè tó pọ̀ lẹ̀ lára tí wọ́n á béèrè tí wọ́n fẹ́ kọ́mọ wọn wá gbóǹbì lónìí ni pé ebi àwọn báǹkì yìí wọ́n dá institute báǹkì ilẹ̀ láti jèrè ní fún gbogbo ẹlòmínà tó dá iṣẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ náà ni a ní báǹkì ṣẹ̀ríà pé wọ́n jẹ́ báǹkì tí kò ń gba rìbá bó ni wọ́n ṣe ń nọ́tsọ̀ àwọn òṣìṣẹ́ wọn sanwó fún wọn tí èsì wípé bóyá wọ́n ń rí géènì nínú owó tí wọ́n san báwọn eléyìí náà ṣe ń rí géènì wọ́n ní kẹ́ báwọn ṣe àlàyé. basit a gbowó lọ́wọ́ rẹ̀ owó tá a gbà lọ́wọ́ rẹ̀ o a fi bọ́ ọ ṣiṣẹ́ ọlọ́gbà tọ́ba tèrè bá wá lórí rẹ̀ a jọ pín lọ́nà báyìí ọlọ́gbà tí ìkejì náà bá ṣẹlẹ̀ torí bákan méjìlá lọ sógun ìmọ̀ká délayọ̀ afẹ́ṣe bísínẹ́sì ni ìmọ̀ká jèrè tàbí ká rẹmi tá a bá rẹmi náà á pín bákan náà ọlọ́gbà sóti yé báyìí ní sàn náà báwọn ṣe méèkì tiwọn nù àwọn míì tí wọn á fowó sí rárá tiwa ni wípé a kàn fowó sí i lọ́dọ̀ ni láti fi fowó pamọ́ àníkẹ́ bá a fi ṣòwò. So owó wa sangiliti là ń fẹ́ gbà so ti yé báyìí nìsín bẹ́ẹ̀ ni torí wípé àfowó yín ṣòwò á dẹ̀ fún àwọn èèyàn ní nǹkan àwọn èèyàn wọ́n ń ṣiṣẹ́ fún wa á san commission kan lórí owó tẹ̀ ń fi pamọ́ stamp yín gbà dání but tí yóò jẹ́ bíi fixed amount owó kéékèèké kankan wípé owó akọ̀wé orí. Uh ló fi jẹ́ pé àkáǹtì oríṣiríṣi ló wà ní abẹ́ báǹkì ti Islam ó lè jẹ́ pé owó ẹlòmíì tí wọ́n gbà tó ní súkẹ́súkẹ́ nú wọ́n fẹ́ fi ṣòwò epo omi wọ́n fẹ́ fi ṣòwò oko omi wọ́n fẹ́ fi ṣòwò kátàkárà omi wọ́n fẹ́ fi ṣòwò ká gbé nǹkan wọ̀lú tàbí ká gbé jáde tó jẹ́ halal àjọsọ yẹn wà ń bẹ̀ sọ ti yé báyìí hmm. but èyí tí ò tẹ̀lé ti ṣẹ̀rẹ́ à kọ́sà ti wá ni kọ́sà ti pọ̀ sí ni so àwọn náà sì wẹ̀ ẹni tí wọ́n bá wá yá wọ́n gbélé fún un so ti yé báyìí nísìn ọgọ́rọ́ ètí ti báǹkì ṣẹ̀rẹ́ à tí wọ́n ń lò tí wọ́n bá ṣe mọ̀ṣáraka wọ́n ṣe mọ̀rábáha tàbí wọ́n ṣe mọ̀dárọ́bà èyí ni wípé ó gbówó sọ́dọ̀ báǹkì nísìn onímọ̀dá arábà lẹ́yìn ṣe báǹkì ó wá wò pé ok afẹ́ yẹni tó níṣẹ́ kan tó fẹ́ fi ṣe wọn ó ti wo iṣẹ́ yẹn iṣẹ́ yìí èrè wà ń bẹ̀ gbogbo ọ̀nà rẹ̀ ló yanjú ok a fún ọ lówó yìí o bóyá ten million èrè tí ó ṣẹlẹ̀ lórí rẹ̀ bóyá three million a jọ pín èrè yìí àwa tá a gbowó lẹ̀ á mú sixty percent ìwọ mú forty tàbá pín ní fifty fifty èyí tí wọ́n bá jọ ṣàgírìlẹ̀ lórí lórí rẹ̀ tọ́ba jẹ́ pé tọ̀ kádàrá dé torí òwò ṣíṣe ẹ̀sìn ni tó àyánilówó ẹ̀sìn lòun náà ló pé òṣìṣẹ́ náà sọ́nà sọ pé tọ́ bá ń ti ń tẹ ìyá lówó pé kò tí ì rí san ọ̀ ń tẹ́ slow fún bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó sì máa tẹ́ slow fún wọn àwọn ọmọ kọ́ládá fún wọn bó ṣe rí nu ló fi jẹ́ pé ká yáyàn lówó ń gbà mí ó ní ládájú pé ká bùn lọ torí ọ̀rọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ lọ́rùn láti sọ pé yá mi lówó ju pé bùn mi lọ àti pé ẹni tí ó sọ pé kó yá lówó ní tí ó béèrè yọ pọ̀ ju ẹni tí ó sọ pé bùn lọ ẹni tó ní mo ìrìn owó bùnmi lówó bóyá ọ̀pọ̀ ó fún ten thousand àbí bọ́ bá kíra díẹ̀ ó lè fún one one million ṣùgbọ́n ẹni tó yẹ pé ah, ó ní nǹkan gì tó bẹ́ẹ̀ fowó sí ó ní ah mo fẹ́ kó yá mi five million kí ló fẹ́ fi ṣe mo fẹ́ fi ṣòwò kan ni kankan kan báwọn ok gbà ntí ó mú kúrò lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe kékeré ntí ó lékún lọ́dọ̀ tiẹ̀ kìí ṣe kékeré ọwọ́ ń san kò tí ì rí san pé ní bàbá ń ṣe ń fún un ní táìmù yẹn ni ládá ọmọ pọ̀ sí fún ẹni tí ó yáyàn lówó bámbámbámbám ó lè lè jẹ́ mùsáraka kì í ṣe pé wọ́n gbówó lẹ̀ fún nìkan àwọn tí wọ́n gbówó lẹ̀ àwọn náà participate ń bẹ̀ tí ó fi wá jẹ́ pé participation wọn àti tolúkálukú àmọ́ kí nìpín rẹ̀ ń bẹ̀ òun náà lè jẹ́ fifty fifty ó dẹ̀ lè jẹ́ pé rárá abẹ níṣẹ́ ni àgbà ṣiṣẹ́ so ṣeré àìla eléyìí sọ́tọ̀ tí ó fi jẹ́ pé kí ni là dọ́rọ́rọ́ wọ́dà dọ́rọ́ àní fara ni ìnira ò ní bá wa àwa náà dẹ̀ ní fara ni ọmọlàkejì aburú tó pọ̀ jù nínú tìrìbá ò ní wípé ìyí máa jẹ́ kí ẹni tó fẹ́ ṣòwò gan-an ó ti bọ́ sínú ìkùtà àti gbèsè kó tiẹ̀ tó bẹ̀rẹ̀ ìwọ gba lóònù ti Islam wọ́n fún ten million. tẹ́fì ṣòwò eléyìí gba ten million ti ìdàkejì mo rò pé minimum nísìnyí ó ju ten percent Ghana lọ twenty percent. Huh? ẹja fi ní twenty ok capital tiẹ̀ ten million plus twenty percent ni cost tí ó fi ṣiṣẹ́ ó há ju tiẹ̀ lọ ìwọ ṣe é pẹ̀lú fọkànbalẹ̀ òun ò ní fọkànbalẹ̀ kankan torí ọmọ yìí pé oṣù tóṣù bá ti ń pé òun rí san òun ò rí san o yọ̀wọ̀n ṣe kí ni yóò máa lé sí mi yóò máa lé sí mi but ìwọ ní ráhà ìyàtọ̀ tí ìyàtọ̀ pọ̀ ń bẹ gan tí ó fi wá jẹ́ pé kí ni tá a bá ní ká ka èrè kan èrè tí ń bẹ fún ọ à bóyá lòun e, òkúta ni ọ̀jẹ̀ fún òun tó lóun tiẹ̀ tí wọ́n pírèdì lórí wàhálà ni so gbogbo orú nǹkan báwọn ló fi jẹ́ ó rọrùn torí pé kí ni báńkì ìsìláàmì kò lè dá wà báńkì ìsìláàmì ó ń operate ní ní under islamic economy tó jẹ́ yí pé n tí islamic economy wà fún ni yí pé ànífọ̀kànbalẹ̀ àwọn aráàlú lórí sísin ọba adẹ́dá wọn gbọ́dọ̀ fowó tí mùsùlùmí gbé fún wọn tàbí owó tí a kó sí wọn lọ́dọ̀ wọn gbọ́dọ̀ fi dálé ọtí lẹ̀ wọn gbọ́dọ̀ fi dá ilé ijó lẹ̀ wọn ò lè wọn gbọ́dọ̀ fi dá ilé aṣẹ́wó ilé tẹ́tẹ́ gbogbo àwọn nǹkan tí ó kó ìnira báàlù tí Islam sọ pé haramu lélẹ̀ wọn kò rọ̀ fi dálẹ̀ ṣùgbọ́n nǹkan bíi oko nǹkan bíi kátàkárà nǹkan bíi you know, à ń gbé nǹkan à ń wa nǹkan nínú ilẹ̀ mining àti oríṣiríṣi báwọn tó yẹ pé yóò mú ìfọ̀kànbalẹ̀ báàlù a fẹ́ set up hospital a kọ́lé gbogbo orú nǹkan máa a fẹ́ kọ́lé tà tí ó jẹ́ pé pẹ̀lú rọrùn fún àwọn tó wà fún un láti fi ìfọ̀kànbalẹ̀ fún aráàlú. Jazakallah. ké díẹ̀ nínú rẹ̀ nu. díẹ̀ ni. a tún mọ̀ pé lórí ikú ẹlẹ́kejì nípa ọ̀rọ̀ tí mo ti bí léèrè lórí fóònù afa ka ọ̀rọ̀ tó pọ̀ nínú àwọn kìtáàbù kan tí mi mọ̀ nípa anabi sallallahu alaihi wasallam wọ́n ní arábìnrin yahudi tó fún anabi lẹ́ran tó fi poison sí. now alande bíi sọlọ alọ sàlà ó mọ̀ wípé Ọlọ́run bá ròyìn àwọn yahudi pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń jẹ pé muhammadu anabi sọlọ alọ sàlà nǹkan tó bá fẹ́ káfí sẹ̀sìn yóò sọ jáde pé ààrí katana ti bi ti bi sàábẹ́ àmì yahudi kan léèrè pé níbo ló ti rówó yìí tó mú wá àbí tá a jọ fẹ́ fi ṣe nǹkan yìí. torí òfin rẹ̀ ò tẹ̀lé tiwa tó ń túmọ̀ sí pé kí ni a lè ṣe muamala pẹ̀lú ní tí èṣe mùsùlùmí but n tí ó gáìdì mọ̀ámálà yẹn yóò jẹ́ òfin tẹ̀sìn àlèyáwó lọ́wọ́ n tí ì ṣe mùsùlùmí but tó bá fi di pé ó ní owó yìí tó o bá fẹ́ san padà ó fi kún o ó ti délé rárá tó ti yé báyìí nísìn a lè àwọn mọ̀ámálà ti pọ̀ tá a lè bá wọn ṣe lópin ìgbà tí nọ́ọ̀sù ẹ̀sìn tàbí nọ́ọ̀sù tí ó ti takò. wọ́n ni nígbà tí ẹni tí ó jẹ́ báàbí kèfèrí tó bá ń ṣiṣẹ́ ní àwọn àyè gẹ́gẹ́ bí irú báàbí custom àbí kìkà tó ń sì wò wípé owó ká gba rọ́ṣùn ẹ̀yẹ kò ṣe nǹkan kan fún un ìyẹn ni. Hmm. owó lọ́wọ́ èèyàn à ń béèyàn ṣe ó o bùnyàn ó yàtọ̀ sí yá. nínú nǹkan tí nínú ọ̀nà tí yẹn lè gbà ní nǹkan ni bíbùn yẹn wà ntẹ́yẹn ní ìmọ̀ òṣìṣẹ́ rẹ̀ ó jogún rẹ̀ tàbí wọ́n bùn ọ̀kan nínú mẹ́ta wọn òṣìṣẹ́ hmm. rẹ̀ ó jogún rẹ̀ tàbí wọ́n bùn ọ́ nà jẹ́ pé nǹkan tá à ń sọ yìí ntọ́ ọ gbọ́dọ̀ ṣiṣẹ́ rẹ̀ yìí ọ gbọ́dọ̀ ṣe ọ̀nà tí ó jẹ́ halal masalan wọ́n gbéṣẹ́ fún ọ ò gbọ́dọ̀ ṣèmẹ́lẹ́ ò gbọ́dọ̀ jàǹbá tí ó fi di pé tẹ̀fífù ọwọ́ tẹ̀lé Allah subhanahu wa ta'ala ni wailul lil mutaffifin kí ibi gbogbo ọba adẹ́dà kọ́ máa bá àwọn mutaffifin àwọn wo ni wọ́n ní alladhina idha iktalu ala an-nas yastawfu àwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ béèrè òṣùwọ̀n lọ́dọ̀ àwọn ọmọlàkejì wọ́n gbà pé wọn ò ní gbà láàbọ̀ wa idha kaluhum aw wazanuhum yukhsirun ṣùgbọ́n táwọn bá fẹ́ wọ̀n fún ọmọlàkejì wọ́n jàǹbá rẹ̀ wọ́n bùkù bíi ká lu pẹ́rẹ́gì ká gbá tàbí ká tẹ̀ nǹkan rì oríṣiríṣi báwọn. so di yé báyìí ní sinmi. ntí ẹni tó wá fún yàn ní nǹkan ṣéṣe rẹ̀ mọ́ tíṣe rẹ̀ bá mọ́ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ká gbà á ọ wà òkè kìí ṣe yíyá leléyìí o hmm. ó fún yàn ní ó bùn yàn ní. Hmm. ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ ọ̀mọ́ haramu ni pọ́nbélé tí ń fi ń jẹ ó lè jẹ́ ọlọ́tí ó lè jẹ́ aṣẹ́wó ó lè jẹ́ oríṣiríṣi ọ̀nà ó lè jẹ́ pé gbájú ẹ̀ ní í ṣe ká gba nǹkan lọ́wọ́ rẹ̀ haramu ni torí ntọ́ ń gbà lọ́wọ́ rẹ̀ òun encourage òun náà ni kọ́ wá ṣe iqamatul hujja lé lórí mi gba kínní torí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀sìn mi ò fara mọ́ irú iṣẹ́ yìí kí n gba nǹkan lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ yín hmm. ok but iṣẹ́ tó ń ṣe ó ọ̀nà halal ni ṣùgbọ́n ó ń má múlùmálà gbogbo ọ̀nà ni ní tiẹ̀ bó ṣe ń kó àràmù mọ bẹ́ẹ̀ náà ni halali náà ń ó wà ń bẹ̀ but ètò aglep ètò borí jù nínú ọ̀nà tí ń gbà rí ọ̀rọ̀ ò ní halal. so ti yé báyìí nísìn akùràró níbi gbígba nǹkan lọ́wọ́ rẹ̀ torí gbogbo ń tà ń jẹ gbogbo ń tà ń ná ó ní ipa látara ẹ̀sìn wa àpọ́nlé ẹ̀yẹ iyì tí mùsùlùmí ní láyé yìí jù kí ni nǹkan dé ọwá ní Allah Allah ni mo ti gbọ́ má sọ ọmọ mo ti gbọ́ àpọ́nlé nu ṣùgbọ́n tó bá ti di pé mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ orí nǹkan ó ti já kulẹ̀ nù òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wa sọ pé Allah subhanahu wa ta'ala ń tọ́pa àwa ànábì rẹ̀ àwa àránṣẹ́ láṣẹ náà lọ pa bó ṣe pa wá láṣẹ ló ṣe pa gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo náà lọ láṣẹ ó ní yá ayuwa rusul kulu mina tayyibat wa amilu saliha ẹ̀yin ìránṣẹ́ o ntọ́ba mọ́ ó kẹ́ ẹ jẹ o lẹ́yìn wà ámìlú sọlẹ̀hà ẹ̀ wá ṣiṣẹ́ rẹ̀ tó ń túmọ̀ sí pé nǹkan mímọ́ ní jíjẹ májẹ̀mú ni kọ́lọ́hún tó gbaṣẹ́ rẹ̀ lọ́wọ́ èèyàn kìí ṣe kọ́ pọ̀ but kọ́ mọ́. ó ní bẹ́ẹ̀ náà ló dẹ̀ sọ fún àwọn èèyàn náà ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn o ẹ jẹ nínú ń tá pèsè fún yín lórílẹ̀ ń tó mọ́ òjíṣẹ́ náà sàásìlà wa ní ká ṣọ́ra ká má dàbí ẹrú ọlọ́run ọba kan tó rìnrìn àjò tó gùn ọ̀gọ̀rọ̀ àáfàá ní ìrìn àjò tó gùn tí wọ́n ń sọ yìí ìrìn àjò hajj tó wá déwájú ọba ilé ọba adẹ́dà tó wá sókè tí wọ́n ń ṣe yárọ̀b yárọ̀b yárọ̀b ibi tí ti ń ṣàdúà òjíṣẹ́ náà ní à ń ti ń jẹ haramu ni wa mashrabuhu haram nti mu gan haram ni wa malbasuhu haram ntọ́ wọ̀ sára gan haramu ni wa guzia fi haram haramu ló tọ́ ẹran rẹ̀ dàgbà fa anna yustajaba lahu bó o lọ́lọ́run sì fẹ́ gbàdúrà rẹ̀. a máa fi sọ pé aṣọ ẹni ọlọ́run ọba ìwọ́lẹ̀ torí kó tó tójọ gan kó tó mọ níwọ̀nba tí ó fi rí ọmọ wàhálà tó ń wọ́n ṣe níwọ̀nba kì í ṣe kó pọ̀ ní tọ́ pàtàkì but kó mọ́ so n tá a jẹ a gbọ́dọ̀ ṣọ́ a gbọ́dọ̀ kún ọmọlàkejì lọ́wọ́ lórí iṣẹ́ ibi tí ń ṣe torí Allah subhanahu wa ta'ala ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal lórí dáadáa àti páyọ̀ ọlọ́run ọba ni ká fọwọ́sowọ́pọ̀ lórí ká má fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ èèyàn ń tọ́tí ẹ̀yin ẹlẹ́lọ́ọ̀ bá ṣàdúrà ẹni torí ń ráwọn èèyàn lọ Mákà sọ́hánàlá ọ̀ràn wọn lọ sí àjì àfẹ̀ṣẹ́ so make sense ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ haramu ni kátán wá sí wọn gbọ́dọ̀ sọ fún ah à ń jọ ń lọ ní sáìdì àpọ́ngbọ̀n ọlọ́kan nínú àwọn ọmọ ẹ̀yà àwa rí tí wọ́n ń ta oríṣiríṣi ọtí àti sìgá owó tí ń rí di sìgá gan ó pọ̀ ju tọ́tí lọ millions ni wọ́n ń pa lórí sìgá lọ́sẹ̀ millions tó láwọn sìgá classic sìgá kan ń bẹ tó yẹ pé ẹyọ kan ṣoṣo báyìí ó ju one thousand lọ àwa park kí lẹ̀ ń tà ń bí ó ní ọtí kí ló kọ rẹ ó ní àmọ́tù à ó lè fẹ́ wá hash mo ní ó kọ rẹ ìṣe àmọ́tù làánẹ́tù ni o kí ló ọtí títà èèwọ̀ ni gbígbé àwa ka gbogbo ẹ̀ fún ó lóun ọ̀gbọ́n rí nítorí gbogbo àwọn àwọn àfáà tí wọ́n máa ń tóun máa ń kó jọ wọ́n máa ń tún máa ń báwọn ṣàdúrà ni pé kóun ó kọ́lọ́hún jẹ́ kóun ó tà sí kóun ó tà sí kódà òun ló ń gbọ́ bùkátà òun ló ń rán wọn lọ sí àjì òun ló ń oríṣiríṣi bá wọn náà wọn náà. mùsùlùmí yìí ṣe pé kọ́sà ti jáde níbì kan rárá ibi tí ó ti jáde òun kò yẹjú ó pàtàkì èèyàn gbọ́dọ̀ ṣọ́ àìṣọ́ rẹ̀ ọyọ́ pẹ̀sìn lára na jazakallahu khairan nígbà tí irú ọ̀rọ̀ ìtì ẹ̀sọ̀ fún wa sọ fún wa ní nígbà tí ọlọ́run bá sọ wọn lọ́wọ́ tá a lásọ ó kọ́ ròyìn bí wọ́n ṣe ń jẹ rìbá bí wọ́n ṣe ń jẹwọ́ ara wọn níjẹkújẹ lẹ́yìn ìgbà náà ló wá sọ wípé oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ó ní ìwà lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ ó ní tó bá sọmọ ìyá wa ní a lè béèrè wípé tá a bá rí wípé a bá mọ̀ pèlè àyè pé oúnjẹ ti ń jẹ haram àwọn eléyìí wọn ò ní ìkàrà. oúnjẹ wọn tó lẹ́tọ̀ọ́ fún wa láti jẹ. náà oúnjẹ tó jẹ́ halal ọtí kí ni ara oúnjẹ wọn ni àbí ẹlẹ́dẹ̀ ara oúnjẹ wọn ni ṣó jẹ́ halal fún wa là oúnjẹ wọn tó jẹ́ bíi tiwa tó jẹ́ náà tọ́ ara ni o wọ́n fún wa ni o halal ni èyàn ní ìdí àlàyé kọ́ máa mú èyàn kọ́ máa wọpọ̀ mélèé wọ́n fẹ́ fọ́ lójú pọ̀ nù kọjọra wọn eh, kọjọra wọn. ìyẹn parí ẹ e. ẹ wọ ọmọ ìyá tó ń ṣe iṣẹ́ custom hmm. ó lóun ò gba búráìbù tó kò bá wọn sí ìṣe ẹrù ẹlẹ́rù hmm. sálárì rẹ̀ ní í gbà ọ wà ní sẹ́rù eléyìí bá fún wa lówó hmm. ṣébi àtúnkọ́ ni pé kò bá wọn gbogbo àwọn os àmì operation system yẹn. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ custom tó dá lé lórí ni wípé Islam kò fara mọ́ wípé ká gbé díútì lé ọjà hmm. ó fi jẹ́ pé gbogbo àwọn dọ́là rabi ètò islamia ọjà abẹ máa ń chípà ju any other place lọ torí pé kò sí díútì lórí ọjà free trade tí islam recommend eh, làwọn afa ọ̀gọ̀rọ̀ afa fi pass fatuwa pé iṣẹ́ custom iṣẹ́ haram. No. Hmm torí nígbà tí wọ́n mọ wọ́n ní Umar rọ̀dẹ̀lá ni pé nígbà ìhàn nígbà àfàdífà rẹ̀ pé wọ́n mọ gbé àwọn èso kan wọlé tí wọ́n ń sanwó lé lórí nígbà náà ah! wọ́n lọ kọ́ tàdé kan ní. kọ́mọ náà sùn yẹn wá àtàlàyé táwọn afáàsì lórí rẹ̀. Ah, jọ́sọ̀kọ̀lọ́ àbùkàsí ń ṣe. níṣàlọ́ alaikum salaam tó na. na ẹjọ lórí ọ̀rọ̀ custom tẹ mẹ́nu bá sìn àti question náà ti béèrè pẹ̀lú hadisi tẹ mú wá nípa ẹ tí ó bá jẹ́ pé ní ẹni tó wà lọ́ndà òbí ẹ̀ tí ò tí ì ní ìkápá láti dá dúró. ẹ̀tọ́ rẹ̀ ni. tó dẹ̀ jẹ́ haram kò eléyìí ò mix mọ́ halal àti. ẹ̀tọ́ rẹ̀ ni. salaam aleykum. wa salaam. kọ́lọ́ bá a ẹjọ ìbéèrè mi yàtọ̀ sí ẹ̀dí gbogbo. kọ́lá wọn fún wa ní ìdáhùn rẹ̀. ẹjọ ó wù wá kẹ́ àlàyé díẹ̀ fún wa nípa yín. nípa mi. a wọ àsìkò fún yín. number five. <laughs> ẹ wàá jẹ́ mọ eré àtẹ̀fẹ́ kí n mọ̀ ń bẹ̀. ẹ dákun síwájú kí number five yóò tó bẹ̀rẹ̀. barakallahu dik. Naam ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn sisters so ẹni yìí mo rò pé wọ́n ń ṣèmọ̀ lórí wípé. àwọn gan wọn ní ìbéèrè lẹ́ni tẹ́lẹ̀. so ìbéèrè wọn lọ wípé ṣé a tún rí aboyún ní ọjọ́ ògbéǹde alkiyama ni. a rí. aboyún aboyún pé lọ́jọ́ ògbéǹde alkiyama ṣé a tún rí èèyàn tó tún gbóyún wá náà ni. bẹ́ẹ̀ ẹni tó gbóyún ló gbóyún wa náà nínú wọn á rí tí wọ́n gbóyún wa náà. alhamdulilayi so ìbéèrè kejì. bó ṣe jẹ́ pé ara ni tó ń tó ń pariwo làbáyíkà ní ẹni tó wà nínú ihram tó wá tán gbogbo ìwọ̀ tá a fún ẹni tó wà ní ihram náà láàfún tòrójì àrùn sọ pé àní bò lójú gbogbo ń tá a ṣe fún bí ìgbà tó wà nínú ihram náà ni torí yóò dìde níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiam ni pẹ̀lú tẹlbíà so now. jazakumullahu khairan nàbí ìbéèrè kejì ẹni yìí sọ wípé síwájú kóhun ó tó ṣèyàwó hmm. àbí kóhun ó tó lọ́kọ afọ òun jẹ́ ẹ̀kan tó ti ṣẹ́yún láìmọye ìgbà. Hmm so ọlọ́run wá kádà pé lẹ́yìn ìgbà tó òun márì tán yìí òun ò tí ì rọmọ bí bó lòun ṣe lè rí àna ọlọ́run ọba. kó o ṣe tauba kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar tó bá ṣe tauba ní tòdodo tó ń dẹ̀ ń ṣe istikfar yubaddilu Allahu sayyiati hasanat gbogbo aburú tó ṣe sẹ́yìn yẹn Allah subhanahu wa ta'ala yóò yí padà fún sí dáadáa fún un yóò bímọ ju èyí tó tiẹ̀ ti kọjá lọ aramaya tirun kaba ìṣẹ̀lẹ̀ sí. O ó ti ṣẹ́yún nígbà ìmọ̀kan ó wá lọ́kọ ó kò tètè bímọ ó ṣe sábàbí tí ọkọ fi kọ̀ Ọkọ akọkọ, ẹkọ èkejì ọkọ ẹ̀kẹta but tí ngbò wo béèrè àwọn advice mi ṣe tauba jẹ new tauba ṣe kún istikfar wọ́n bẹ àwọn tí lọ sí hajj tẹ́ ẹ bá dán bẹ́ẹ̀ lọ́n inú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó lóyún balance brought forward. so allah subhanahu wa ta'ala qadir ala kulli shay kí ẹ má jà kánmùnà ọmọ ń sáré gba títú bẹ́ẹ̀ dá ju bẹ́ẹ̀ dá ṣe lérò lọ ló fi sọ pé la taqnatu min rahmatillah inna allah yaghfiru dhunuba jami'a má jà kánmùnà ìkẹ́ ọba adẹ́dà gbogbo bíi ẹsẹ̀ rẹ bá ṣe léwu kó pọ̀ tó nǹkan kan ṣoṣo ló need láti bíwó kí ni tauba kí ni ẹni tauba anadama ìkábàámà pé ah èmi náà mo sori burúkú ráì tọ́ sèmi ló lóríire o sèmi padà ló lóríire o kékeré nínú rẹ̀ lànà rahmatahu wasi'at kulla shay ìkẹ́ rẹ̀ ó ń borí gbogbo nǹkan tọ́jẹ́ wípé kèfèrí tó fi gbogbo ayé rẹ̀ ṣẹbọ tọ́ba túbá èyí tó kéré nínú ọmọ náà gún ìkẹ́ ọba adẹ́dà yóò sọ di wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ nísìn. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ ni tó ń páyà ọlọ́run ọba tó ń sin lọ́run ọba kọ́ má ṣe ectirar kọ́ má jẹ́ kí n tóun ṣe ọ́ jọun lójú ìjọ lójú orí burúkú ni ní máa fà fún ẹ̀dá kọ́ máa yàwó kún fún ọ̀pọ̀ kó ṣe tawba kó dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar lẹ́yìn gbogbo oorun kọ́ máa bẹ̀rẹ̀ ọ̀bà kọ́ kábàámà rà inshallah al-karim yóò bímọ inshallah náà. yàrá bàrà ká má lọ tẹ́lẹ̀ lọ náà now ìbéèrè tí ó tún wá ó ní ṣe pẹ̀lú kádàrá now wọ́n ní destiny and free will now àwọn fẹ́ gbàgbọ́ iye rẹ̀ bẹ́ẹ̀ni so wọ́n ní hadith kan wà nínú sahih muslim now tí wọ́n ní anabi adam àti anabi musa tí wọ́n jọ sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ni so wọ́n ní anabi musa ó sọ fún ànábì Adam wípé ṣé ìwọ kọ́ ni ẹni tó ṣe. okùnfà gbogbo bá ń ta kó sí báyìí. so wọn ní òun náà dáhùn wípé ṣé n tí Ọlọ́run bá ti kádàrá bóyá kí n kà bí wọ́n ṣe kọ́ ẹ̀. torí mi ò rántí wọ́n ní there was an argument between Adam and Moses. sallallahu alayhi wa sallam. Moses said are you that Adam who whose lapses costs?" you to get out from, from paradise. Now, Adam said to him, Are you that Moses whom Allah selected for his messengership, no. and you blame one for an affair which had been ordained for, for me before I was created? Now, this is how Adam came uh, better of Moses. So, bí wọ́n ṣe kó tẹ̀sí ibà yìí ni súnmi wa so wọ́n ní àwọn fẹ́ understand ọ̀rọ̀ destiny àti free will. àkọọ́lẹ̀ ọba adẹ́dà ó ní wípé ebi sọ́wọ́n lọ́lá ebi àdámọ́ ọba adẹ́dà ni jíjẹun ó lè jẹ́ ayó adèlémọ́yò but a ní sọpá àní jẹun ẹni tí ó bá jẹun ọmọ condition tí ó bá rárá. but a máa bẹ lọ́wọ́n ọba ni pé kí n tà ń jẹ kó ṣe kí ni kó yọ wá. ọ̀kan náà àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi ń béèrè lọ́wọ́ rẹ̀ ó ní ṣé kádàrá ti dúró ni àbí iṣẹ́ ọwọ́ wa ní òjíṣẹ́ náà ní ti dúró. ó ní kí ń gbàtó tí kádàrá ti dó kí náà ṣiṣẹ́ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà wa dá lóhùn wípé فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسر وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسر ntọ́lọ́wọ́n bá ti kọ́lẹ̀ fún wa ó ti wà ẹni tí ó ń bá gba tọ́lọ́wọ́n ọba gbọ́ ọwọ́n ń ṣègbìyànjú lójú ọ̀nà tí ọba adẹ́dà láàlẹ̀ tí múyàn rí àánú rẹ̀ àti kẹ́ pé kọ́rálì jẹ́nà wọ̀. Allah subhanahu wa ta'ala ni a fi ìgúnlẹ̀ sébù tí a yọ̀ tí ń jẹ́ àlìjánà á fi rọ̀ lọ́rùn ṣùgbọ́n ẹni tọ́sà àkókò nàkí tí wọ́n wá ń sọ yí pé kí ni ṣé bó ti dúró ná ààyè ó ní lára bí ó ṣe rí ìkẹ́ tí ó fi jẹ́ pé ibi tí ó gúnlẹ̀ sí ó ní kí ni iná rẹ̀ kọ́lọ́wọ́n yà wáyà.